أعوذ بالله من الشيطان الرجيم حتى التوابين ويحب نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى تسوى المسلمين atọrọ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹn tí Allah subhanahu wa ta'ala rán láti bá a máa jẹ́ kẹ́ fún gbogbo wa ìran ànábì náà mẹ́jọ jẹ́ ìyàfẹ́mi àtẹ̀yìn wọ́lájà kan oṣù rẹ̀ gbogbo ògbà tíṣẹ́ ìtọ́ ń bá gbọ́kọ̀ rẹ̀ kalẹ̀ tí ń kóróga mẹ́jọ òkú amárúkà lẹ́yìn ànábì gbogbo àdánwò tí wọ́n bá wa tíṣẹ́ ìtọ́ òun fi rí ajágbá lẹ́yìn oṣù ọlọ́run mẹ́jọ ọ̀bẹ́ni kọ̀ọ̀kan wa wọ́lájà kan oṣù rẹ̀ wá kíyèsí wa. Wa sọwádọ̀rẹ́ rẹ̀ tòótọ́ jẹ́ kọ̀rọ̀ wa jẹ́ ọ ju gbangba wa lọ wọ́n lájẹ́ kan so rẹ̀ mẹ́jẹ̀ àjẹ́ mùsùlùmí ní gbangba káwá jẹ́ ìdàkudà ní kọ̀rọ̀ á jẹ́ àmọ̀ ọ̀gá orí ni wọ́n fi sọ́adọ̀ lórí ibú wájú rẹ̀ o wọ́n fi sọ́adọ̀ tá rẹ̀ o àdánwò tí ọba tó jẹ́ pé ntá máa sọ yọ̀rọ̀ sí ntá máa sí tàbí ntá máa sí yọ̀rọ̀ yàtọ̀ tá máa sọ mọ́sà sọ wá mẹ́ o wọ́n lájẹ́ kan so rẹ̀ síjú àná rẹ̀ wá o gbogbo ibi tí mùsùlùmí pátáwá wà lágbàáyé àfijọ́ kan sóore bí ọ mọ́sà máa bá ní dúró tí wọn wọ́n lájọ kan sóore èròǹgbà ṣàìtọ́n méjì òkú lórí ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ wa tọ́ sórí ìyọ̀nù rẹ̀ níjẹ́ nìkan wá fi ilẹ̀ tàbí wá gbọ́rọ̀ Allah subhanahu wa ta'ala bá ní gbẹ́jú bá sí ń rò lọ. قولا واحدا ورغم الاختصار اتفقنا في الأسبوع الماضي على تجديد الكلام واستئناف الكلام وإعادة الكلام على أحكام الحيض ní ìjẹjọ apanupọ̀ pé ká padà síbi ìdájọ́ haid gẹ́bà ìsàdéhùn ṣáájú ká tó bẹ̀rẹ̀ Ramadan bí idnillahi al-wahid al-qahhar kí alásọ̀tàrà rákùn kó tó asọ́nà kọ́mọ̀jì kásíwì kó sì sọ iná níbi àsìgbọ́ ápàràbẹ́ ìbáṣẹ́ sàdéhùn alhaid indal arab wọ́n mú láti bi fíìlì kan tá à ń pè ní haadọ̀ bí máa nà sáálà tí nǹkan bá sàn wọn ní haadọ̀ tí wọ́n sọ pé haadọ̀ lè wá dí bí máa nà sáálà ọgbọ́n yìí ó ń sun omi wọ́n lè sọ pé haadọ̀ wọ́n lè sọ pé sáálà tí wọ́n ní haadọ̀ tí mar'atu náà fọ̀mọ̀ lè wá ní haidu ó lè wá ní mahidu obìnrin in ti ń ṣe almahidu almahidu a lè pè ní in ti ń jáde gangan almahidu a lè pè ní àsìkò tí nǹkan jáde ẹni ìwà lọ́wọ́ gbà tí nǹkan jáde lára ẹ̀ lọ ẹni nǹkan jáde lára ẹ̀ lọ náà sọ ṣe nínú èdè lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n kí la gbàlẹ́ pẹ̀lú ẹ̀nu ẹ̀sìn alhaidu damun damu tọ̀bíyà àti yusibu limar'ata fi ayyamin ma'lumatin idha balagat shartu rẹ̀ náà nìyẹn الحيض في الشرع دم طبيعة يصيب المرأة في أيام máàdúdàtín ìdàbálàgọt ẹ̀jẹ̀ kan ni dámùtọ̀bíà ẹ̀jẹ̀ àdámọ́ni ibi yóò wà pé wà padà sí àwọn nǹkan kankan tí ẹnu ọ̀kàn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n padà kàn báyìí tí wọ́n bá pe nǹkan ní dámùtọ̀bíà a ní dámùtọ́rí a. ẹ̀jẹ̀ àdámọ́ ìtumọ̀ ni pé ẹ̀jẹ̀ kan ni tí ó máa jáde láàyè kan pẹ̀lú pàdà kọ́ máa jáde bẹ́ẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ kan tá a parí yóò sì máa jáde lásìkò kìí ṣe dámù tọ́ọ́rí à béèyàn bá ń rí ìkaná tí bíléèdì gé lọ ẹ̀jẹ̀ ó jáde àbí ó lè jáde bẹ́tẹ̀ bá wá jáde sẹ́jẹ̀ àdámọ́ lò wípé yóò máa jáde láàárọ̀ monday monday yóò máa jáde níparí oṣooṣù ìta ń pè ládàmánu o tọ́rí àníyẹn gbọ́dọ̀ ìfẹ́ sọ yorùbá ẹ́ ẹ̀jẹ̀ tí àlọ́ jáde pè wá kìí ṣe àdábẹ́ ìdán tọ́wá kí àbáyé ìjẹ́ àárí ẹ̀rí látọ̀dọ̀ sáré because báàbò haid àwọn fòkòháwò àwọn àgbàlagbà àfà wọ́n lò ní askana min asabi abuwa bilfiki nínú àwọn báàbù tó lójú nínú báàbù fíkíù afẹ́sọ̀rọ̀ nípa àmára asọ̀rọ̀ bá ṣe kírun bá ṣe sáájì bá ṣe ṣòwò bá ṣe gbá wọ́n ní báàbù haidu ló le jù kọ́dà lára líle rẹ̀ bí àwọn fukọ́wù sì sọ Imam Nawawi fil Mabsut one hundred and fifty pages òní àfikún masailu tó ní bá sí pẹ̀lú haiduwa lọ́dọ̀ àwọn afá ṣùgbọ́n pátáwọn èèyàn jọlọjọbọ wọ́n ní àwọn afukọ̀ áwù ni à ń fi ọ̀pọ̀lọpọ̀ àgbékalẹ̀ tí wọ́n kùn tó jí ogun ọ̀rọ̀ haidu rọrùn pọ̀ torí kíni ká padà sí bí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni tí Allah subhanahu wa ta'ala ṣe ní hujja lórí dáadáa وجعله الله سبحانه وتعالى بركة للأمة العلامة ابن تيمية رحمه الله رحمة واسعة ونتيجة بفي برو حيضي فمدار الحيض الحيض بو بونتان كنا حيض إن كان كان gbogbo ẹ̀ aláfàláfàtì àhàdífà aláfàláfàtì àhàdífà kò ju àdífì mẹ́ta náà lọ kéèyàn ọ̀hà kó sì máa ṣẹ́rù rẹ̀ wọ́n ní kílá kọ̀kọ́ wọ́n ní náà ní hadithu Fatima bintu Abi Hubaysh hadithu tani Fatima bintu Abi Hubaysh wa thani hadithu Hamna bintu Jahsh وثالث حديث أم حبيبة بنت جاش رضي الله تعالى عنهن وأرضاهن إذا أنتم تبين àwálè gbọ́rọ̀ àwọn fòkà àwọn náà àlè kó dànù àwọn àfọ àwọn akọ alẹ́kọ̀ọ́ kó tó bá rí bá òun kí dáa máa ṣe. na'khudh kulla qawlin wa na'riduhu ala al-kitabi wa sunnah àwọn àwọn gbọ́rọ̀ kọ̀ọ̀kan àmọ́ àwọn àna ẹlẹ́ra yìí sẹ́gbẹ̀ Qur'an àti hadith fama wafaqa al-kitaba wa sunnata akhadnahu wa ma khalafahuma taraknahu wa qulna ghafara Allahu li qa'ilihi ẹwẹ̀ kọ̀tà wà fà kọ́ wa tí wọ́n ti bá ti tàbàtì súnà mu àmà mu torí pé alágbàwí láàfa kìí ṣe alágbàrọ wọn ọgbà fàkẹ wà rọ ẹsẹ fún wa ó alásàtàlà ń kẹ́ òun ọwọ́ ají orí bẹ̀rí tó fi rán nábì tù bí lọ ó ya ọpọlọ tiẹ̀ lọ́sọ́nà ẹ̀bẹ̀ yẹn ẹlòmíì mẹ́tọ́ lọ́pọlọ jù àfáà mi lọ ṣùgbọ́n bí tó lò sí ọlọ́run ní wọn fàlùbáríkà bẹ bí ìtẹ̀lé bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sí gbogbo tẹ́yìn bó ṣe lọ bóyá bó ṣàwó kó wá sásùn kò sí tẹ́yìn ò lè fi jẹ́ láyé ṣùgbọ́n tó lọ́n bá ti ti ọpọlọ ẹ̀ sí bí tẹ̀sìn àbúrẹ́kà tó fi ibẹ̀ àtàyà ìtàlìkì àmà òun kálukú àmà àtọ̀lẹ́yìn rẹ̀ wọ́n stamp olè láti sẹ́mà wọ́n sèbà ní torí mẹ́rin àbábọ̀ kẹ́mísírì látàárọ̀ dalẹ́ tọ́ ká ká ká tó tó ha ó sì rẹ̀ jókòó sẹ́ ẹ̀sán ó sì fọ́ọ̀sì gbogbo ayé ní gbogbo kése ní ọ̀dọ̀ gbogbo gbogbo. wọ́n tún wá fún sẹ́ gbogbo ayé ọwọ́ ẹwọ́ ń bẹ̀ bí ṣe ń sànú bàbá ní sànú ìyà ní sànú ẹbí ní sànú gbá ìgbà tí tó ń lò inú tó diládá fóun àfọ́bọ̀rọ̀ zai ìgbó ti mẹ́rin lókùnrin àdé ti ẹ̀ lórí aláàfin kan ní ti ń gba aládá kan lára kan jẹ mẹ́wàá bismillahir rahmanir rahim aláàfin 19 190 ladders in tan sọnù bí ó ṣe lọ ilé kéwú ìyẹn mẹlẹka ni tẹ ẹ mọsílẹ ẹ lọ bẹ. láti nọ́ọ̀sì dé yunifásitì. gbogbo bí ṣe ń tọ̀ bí ṣe ń tọ̀ bí ṣe ń tọ̀ bí ṣe ń tọ̀ kùsùládá àti tó ń lò ẹ̀kọ́ mẹ́sí àgbọ́ o a ní àkó òsùkú o torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́dàkùn ṣe in tí ẹ̀yìn náà mà níbi ẹlú ọpọlọ sí òun sóòjọ́ lẹ́mà náà kí wọ́n wára àfáà kàgbé àwàlẹ́ ah, ah, àwọn àfáà rí ó ah, àfikẹ́ lọ dábà yó lọ wá fi skúlẹ̀ ní four hundred level lọ́mọ pharmacy ó tó wá jẹ́ second semester ó sì kó ẹ̀mí síbi pé wàlẹ́ ọlọ́run sànù alóǹfẹ́ alọ́sọ̀tara gan tó fẹ́ ni pé téèyàn bá ti dáwọ́lé nǹkan kan ìmọ̀ òun ló fi dáwọ́lé kìí ṣe pé lẹ́yìn òun lọ dáwọlé yẹjú yòó tàná bọ́ ọba tó wá fi ilẹ̀ náà ó lè mọ̀ bíi ti alóòjọ́ tọ́rọ wa náà fi tí wọ́n ń ṣe é lẹ̀ láfi ń ṣe táwa ń ṣe ilé yá mọ̀ tó bá o bá náà bá sì ní tí ì làfẹ́ mọ̀ a náà lè máa o kọ́ra tó lè mọ̀ ju ìlọsùnmọ̀ kí èso òjò ẹ̀yin náà kọ̀kọ́ jọ gàfáwa náà ń bẹ́ náà ṣùgbọ́n náà wá stamp wípé mọ́kànṣẹ́lẹ̀ ìlẹ́sà sáà nàbí lọ́kọ́kọ́ wá ni náà ẹ̀sà ọlọ́run ń ló ṣe ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kílẹ̀ rí wa sáà tí mo yà báyìí. Ah, ẹ dákun jàmáà. anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó lọ ń fún lẹ́kọ́ bóun lẹ́sìn sin ọlọ́run tẹ́sì gbé ayé rọrùn tẹ́wàá tán sórí ìyọ̀nù Allah subhanahu wa ta'ala. gbogbo tí bá wá lè máa tara rẹ̀ wá nílé ẹ̀kọ́ yóò máa so mọ́ ìrọ̀rùn pé ẹ̀sìn mi mìíràn mo fẹ́ jí wọ́n mọ tí mo torí wọn dá ọ tí mo torí rẹ̀ dá wọn. kí lè rí wa jaa fi sahih إذا ما مسلم حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وأرضاهما حمصة ومدينة وراء مدينة àgbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn kí lọ́pọ̀lọpọ̀ wọn. àgbẹ̀. ẹ̀ ń dákú wẹ́rẹ́wẹ́rẹ́. tọ́ba ti wá di pé dàbí nù tá ń jẹun akọ rẹ̀ bá taná wọ́n máa wá jódòdó bí akọ wọ́n wà á lọ rè máa fi há bí abo lẹ́mìí pa wọ́n ń gbé eégún nígbà àsìkò bá tó pẹ̀lú àṣẹ Allah subhanahu wa bá sì di pé abo ọ̀ so yóò máa so. bí ìbáraẹni ẹ̀ ti ẹ̀ ń ṣe báwọn wàhálà ńlá lélẹ̀ ọlọ́run ní mọ́ọ́sọ àwọn ẹsẹ̀ bí akọ́tẹ́ lọ gbẹ́gbọ́ abọ́dé fi sọ ọlọ́run ní jí oṣù anábì ah! ní sọ̀rọ̀ yìí ló ń kàlùkù wọn bá wọn bá yára pa tí ẹ̀ ń ṣe lọ́dún ń gbá àsìkò iṣó tó dàbí inú ọ̀bá so ìyẹn fẹ́ sí mẹ́dínlẹ́ díẹ̀ lọ́dún náà ní bá dáwọ́ dábàá níbi sàlám padà pé sàlám ó ní a máa fi kíní ìka ra wọn bọ́lọ̀ ni ó di oṣù kò mọ̀ so bó wa ni ah abisasa sọ yìí pé wàláhi wàláhi kìí ṣe pé wáàyè wá fún mi lórí tí mo sọ bọ́lọ̀ ni n sọ bẹ́ẹ̀ èmi sọ fún yín pẹ̀lú wàhálà tẹ̀ ń ṣe àti tí mo gbọ́yé níbi ntọ́lọ̀ ń fira mi pé òun ló máa ṣe ntọ́ bá wù òun asara ntọ́ wù ni pé ń gbẹ̀ bá ń gbé e gùn ní ọmọ wò ah antum alamu bí umuri dùnìyà kún ajẹ́pọ̀rọ̀ ntọ́lọ̀ ń bá fi kí ọpọlọ tí náà lórí ayé yìí tí èsì ìsọ̀nà bú a ẹ máa tọ́ lọ mi ò bú lórí ẹ̀ o. salawatullahi wa salamu alayhi tayyib àwọn bọ̀rọ̀ ṣùgbọ́n kan wá wà o èyí tí Allah subhanahu wa ta'ala bá fún ànábì sọ jáde lẹ́nu kò sí rìsẹ́ẹ̀tì kan láyé tí ó sọ ìdàkejì rẹ̀ tí ó wà jẹ́ ní ó bẹ́ẹ̀ o abadan láyé láyé kò lè ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ rántí kú alìkíámà tiẹ̀ ti tónu pé wọ́n tún rí láyé mọ́ wàláì kò ní ṣẹlẹ̀ àjẹnubọ́ bẹ̀ mọ́ ń gbá wàwọ̀ ìyàwó wọ́n dá wàhálà lẹ̀ sáwọn èèyàn lọ́pọlọ láti jẹ ọbàrà tájú rẹ ọ̀nà tó lé ẹ̀rí ẹ̀ lọ sókótó tó rí ẹni mẹ́dùgúrí orí ẹni kìíní kan kọlọ̀ sásùn ìgbà wo ṣé ẹ kọmọ náà wà lédòní ní à ń bọ̀ lọ́ọ̀kan náà wà náwọ́sọ̀ kan ní ẹsẹ̀ kíní kankan ìgbà òní asáré padà délé àwọn olùkọ́ ọ̀fẹ́ sáré ra recharge card. èmi yóò sì wọlé yóò sì máa ma recharge card. èwo lẹ́rí tí ẹ dájọ́ kò rí pé a kan sí mankanu tó bá lè fìdí àgòdó kò ní lọ mọ́ ẹtúwètè ṣètàn ala kulli hal dábùlù dábò tọ̀bí àti kílẹ̀ wata annabi sallallahu alaihi wasallam ń gbà tọ̀fẹ́ hajj ń kálukú dìde nínú sàhábà inú wọn dùn hajj tí ó pé ànàbí máa ń ràn yàn lọ ni àwọn ó sì b'i tánàbí fẹ́ sí papọ̀ mẹ́rin sàlám nínú àti wọn àti duwa makatẹ́lẹ̀ wọ́n ti lọ mìíràn tí wọ́n bẹ̀rẹ̀ sí amsa wa wọlé tọ̀ yàwá Aisha ọwọ́ bá wọn ti ń sọkún kí ló fẹ́ kún làálàkì tọ̀mìtì àbó ti rí tí èjé kó bèèrè kó ní ọ̀rọ̀ lásìkò tó bá ní ni ìyà ní bẹ́ẹ̀ ni èmi ọwà jó òkà bí ní ìwà ilé tẹ̀yìn lọ sí ájì tẹ́gbótó ń dáàsì fi wá bínú amsan ni láà kọfẹ́ kó o ẹ wo ọ̀rọ̀ tó sọ hadha shay'un ẹ̀jẹ̀ tí ń jáde yẹn nǹkan kan ni kataba Allahu ala banati adam ọlọ́run lọ parí ètò lórí gbogbo ọmọ nàbí adama pé wọ́n máa ṣe bá ń fún wọn. tòbí àmì ìtumọ̀ tòbí àmì wípé àdàmọ́ bí wọ́n ṣe dá oúnjẹ kọjá oògùn fún ebi tí o ti fi bá ń pààyàn. èyí ò gbọ́dọ̀ dorí kodò kọ́ wa nàṣì òkè wọ́n ní kínú wọ́n ní pẹ̀lú ògbọ́dọ̀ owó yòó. tí èèyàn bá ṣe wàhálà tó ń kọ́yàn kó sùn. wọn ò dá wa pé ká nà kàkọ́ òkè báyìí àwọn bọ̀tọ̀ padà lá níta ń pè ń tọ́ bíyà nìyẹn. ìdán dámọ̀ haid ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ àdámá ni ìntọ́bọ̀ wa ti jẹ́ àdámá kákìsára ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ tí àwọn obìnrin ní tó sì lè padà kú bá wọn tí wọn ò bá ti fi máa kún ìjọdá kóbi ọmọ stọ́pù ẹ̀jẹ̀ yìí pẹ̀lú àwọn ògùn kan tí wọ́n ṣe ní ìsìn yọ́ bá sísì nǹkan bí oṣù káàbọ̀ so yọ́ wàá lò tí ọ̀gá bá ti ku ọ̀sẹ̀ kan pé yóò tó rí bára báyìí yọ́ lọ bọ́ sẹ́yìn kó fi lè gba àwẹ̀ pé ẹnu àfáà kan ọgbà kó pè ní àràmù tí ó ń bàtí ìbàtí sógun àràmù normal tablet náà ni yóò ṣe inhibas yóò mu ìnìbáṣù wa yóò dè nǹkan ìmọ́lẹ̀ fásitì rẹ̀ yóò túlẹ̀ ṣùgbọ́n bí àwọn dókítà ọba tí sọ̀rọ̀ àwọn àfa àti fèsì o lórí tí ànàbí wípé àdà ṣe ń kataba Allah èyí tó bá ti jẹ́ nature téèyàn bá ti ń gbìyànjú àti yí padà ẹ̀kún saba sábà o. kí ló sábà gbẹ̀yìn rẹ o ẹ̀kún. jàmáà ẹwẹ́ ntọ́jẹ́ omi tọ́lọ̀ ń fi so èmi àtẹ̀yìn dọkùnrin yẹn. bí ùzúbà máa ń dáyẹ̀ láàmú lẹ́yìn tó ti máa yìrì tí ò tí róbìn ti pẹ́ tàbí ẹni tó ti bàlágà tí ọ̀ máa ẹ wo ọ̀nà ọ̀rùn tó lọ́nba ní gbà máa mú bóde ń gbà mí. yọ́sọ̀ bá kírètì àlá. ilẹ̀ lómiì tó fi ta sí agẹrẹ o ní ọba tó gbé a bómi bá wọn ti ń ṣe báwọn kìí ṣe pé kọ́ wa máa jẹ́jọ́ ojúmọ́ ń sọ o ní ti nọ́ọ̀mù àbáṣejọ́ ń gbọ́ mi yé bọ́ bọ́kọ̀ òru ṣe wà láyé òru ń bẹ onírẹ̀ kálíjànú ọmọ wa bá yàn sùn tọ́jà lìjànú ọkùnrin tàbí kálíjànú obìnrin náà kọ́ wa máa bọ́kùnrin sùn èèyàn ká ń sọ o ìntọ́da pọ̀jù fún bèrè onáà ni kò fi rẹ̀ lẹ́ẹ̀ bí Allah subhanahu wa ta'ala ṣe dáhùn kó lè bá a máa jẹ́ ìrọ̀rùn fún a lè pè yọ ọ́ pẹ́ kọlọ̀ ya o a sì lè pè yọ ọ́ yà kọlọ̀ pẹ́ o. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìlàwọ̀ èèyàn rúù kí ń gbèrò lénì tọ́jẹ́ pé oyún family planning ni kì í soyún gidi o repercussion ló dé yẹn o lẹ́wọ̀n àmọ́gbà tí ìyá àṣẹ yìí jẹun àtìgbà tí ọ̀ jẹun ó sì kí wọn kú ewu ọmọ. ó sì jọ ọdún kẹfà. náà rí gbogbo ẹni tí ń parẹ́ lápá ayé tí ń jọta nature òun náà rí amúyùnbáwọn táwọn àpè nǹkan ní dámù tọ̀bí à yusibu mar'ata ẹ̀jẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sóbìnrin fi ayyamin ma'duda láwọn ọjọ́ kan tí máa níye ṣùgbọ́n kí ni máa ń padà ti dìpọ̀ dẹni ọkùnrin. ìdá balagot. ìdá padà síbi àwọn àdájọ́ kan tí yóò ṣe wá láǹfààní pípọ̀. kí ni hukumu ilkharij min sabilin min sabilin wala kuna min sabilin ààyè. sábà jáde lára wa kí ni ìdájọ́ àwọn nǹkan tí ń jáde ń bẹ in tó sì fẹ́ sún wa débi ìdájọ́ yìí ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ haidon gangan sí nǹkan tó mọ́ ni abẹ́gbẹ́ ni èmi kí mo dáhùn wàyẹ́sì alúnaka anil mahid kúlùwà adá alọ́sọ̀rọ̀ tó wá pè ní ẹ̀gbẹ́ gan tán pé kọ́ làwọn ẹ̀pẹ́ kúlíhùwà najasun oníhùwà adà ọwọ́ pè ń súta torí kèé ṣe gbogbo nǹkan tó bá jí àràámù ní máa jẹ́gbẹ́ kò clear kí ọmọ tó bá ti jẹ́ kí ni o haramu ọwọ́ jẹ́ kí ni o ọwọ́ jẹ́gbin lá àwọnbọ̀ ẹni tó bá ti jáde ìmà lójú ara ni o àbí lẹ́yìn ara mùrùpá tí ń gbọmí yóò bá wọn ó kéré ni o ọ̀pọ̀ ni o gbogbo rẹ̀ pátá já lùwàlá bó tiẹ̀ jẹ́ pé tí èsì ẹ̀gbín sì wà ń bẹ̀. ìtọ̀ àti ibi títí ń jáde nọ́mbà tú àti ibi títí ń jáde àtọ̀ ajá àti ibi títí ń jáde àtọ̀rìkẹ́ àti ibi títí ń jáde gbogbo eléyìí tí ń tì rẹ̀ jáde ní o pípọ̀ rẹ̀ jáde ní o gbogbo ẹ̀ pátá ẹ̀gbin ni ó sì já lùwàlá ṣùgbọ́n àti wọ́n sọ̀rọ̀ káwọn ti gbogbo tí wọ́n ti ń jáde láì méjèèjì ìní ń já lùwàlá ṣùgbọ́n ìtí ẹ̀sẹ̀ gbin mẹ́mbẹ́ òun náà ni màníyù ohun ìṣẹ́ gbin ṣùgbọ́n náà já lùwàlá bí já lùwàlá ó ti ẹ̀tún tó já lùwàlá lọ tí ẹ̀kọ́ àlùwàlá sọ̀rọ̀ ti ẹ̀tún rẹ̀ wọn kí la fi wá mọ̀ pé òun òun mọ́ òun sì kí ni òun mọ́ ìyàwó Aisha ni kuntu afrukuhu min thabit sallallahu alaihi wasallam wallahi maniyu a máa gamasu annabi tí ń wà máa fi èékánná tí báyìí thumma yusalli fi màá wá fún sọlọ́ọ̀ lásán yóò wá wọ̀ yóò lọ fi kírun ẹ̀dá kan ẹ̀ńtọ́ba ti gbẹ tọ́gamabìkan tí a fọwọ́ sí yóò nírẹ́pa yóò nírẹ́pa tí ọ̀fẹ́ lórí pamọ́ wọ́n fòmí tẹ̀lé ṣé yóò clear ó nìkan sí ní nǹkan tó mọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà naam òun náà mú ìtú ìmọ̀ràn wa. ìdájọ́ tẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá jáde lọ́kàn lẹ́yìn mẹ́tẹ́ sọ̀rọ̀ àtàn lọ́kàn nínú ọ̀nà méjèèjì nínú ara iwájú ni ẹ̀yìn ni o àwọ̀làbàjẹ́ ẹ̀jẹ̀ ń kéré ni o àbọ̀pọ̀ tí nǹkan bá wá jáde tí èsè ń tá a bá sáábà láàrin àwọn ọ̀nà yìí aha kí wọ́n dájọ́ rẹ̀ ìyẹn kẹrin gbé àsàkárì ń tàn títà ìpọ̀ ó ìtòsí gbọ́n nígbà sí ìyẹ̀wò gàgà lòkúta kínkínní lọ́ba sì bóde ń bẹ̀. kọ́nà bá àwọn fọ́ọ̀kàn tó ebó de ká má pé fífọ́ọ̀kàn tó fọ́ọ̀kàn lára rẹ̀ fi já èyí ó tọrọ àlàsí. kọ́dà kéèyàn lọ tọ́ílẹ́ẹ̀tì kókùtà kó ń kó ọ jáde níbi tá à ń gbà ṣe ètò yóò ṣe kí ni o yóò tọrọ àlàsí. ọ̀dà èyí tí wọ́n máa ń jáde láàyè kẹta àti màmá yìí o tọ́ba gbáyé mi jáde ńkọ́ kí ń dájọ́ rẹ̀ gẹ́bí iṣó tí ọba gbẹ̀yìn jáde só lè gbọ́wájú jáde òwúrẹ́ kọkùnrin ọfà sàkárì iṣó ọwọ́gán ṣùgbọ́n obìnrin wọn máa ń fa bẹ́ẹ̀ só khususan tí a máa ti kúrò lọ́mọge alakore ni ìdálẹ̀ ilm àwọn apá kan ní kò jálù àlà apá kan ní ọ jálù àlà. bákan náà àwọn tá a wá kalẹ̀ à ń bọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ bí adébẹ̀ o tá a kalẹ̀ yìí tọ́bọ̀ wá gbàgbọ́ mí ìjáde lára ńkọ́ ilé ọ̀sẹ̀lẹ̀ níwájú lọ lọ́dọ̀ àwọn atani o àwọn fòkọ́ ha gẹ́gbó jẹ́ pé kákìí sì bá bá wọn àfáà lò tá a bá ń kà láti kọ́rùnà àkọ́kọ́ kọ́rùnà ẹ̀dẹ́ẹ̀kejì tí è wọ bí kọ́rùnù mẹ́wàá tá máa pè ní one years tánàbí ti ṣe é jírọ́ kò sí ibì kankan tá a fà kan ti gbọ́rí láyé pé hukumu kan rèé o tàbí nǹkan kan o táwọn èèyàn gbé ń sígà mímu kò sí kò sí kò sí tó lẹ́yìn one thousand years ló tó wá sí àwọnú ọ̀rọ̀ fíkíw nígbàtọ̀ wá gbóòdè tán àwọn èèyàn mú wọn kan mú àkàwò mú wọn ní èèyàn àfẹ́ ìbánisọ̀rọ̀ lórí ẹ̀ ah, àwọn apákan àfáà ní àwọn ò lè pè ní àràmù àwọn ò pè ní halali ṣùgbọ́n àwọn máa sọ pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn pé tó bá lè kónira báyàn téèyàn bá sì mà tó tó ń jẹ́ ọ̀daràn wájú Allah subhanahu wa ta'ala. ولا تلقوا بأيديكم إلى التهلكة ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ṣùgbọ́n tí bá mú tí ó yíwọ́ àwọn kan bẹ̀ àwọn kan kà sí ìfi nǹkan ṣe fàájí tó sì kọ́lẹ̀ sínú tí a èèwọ̀n kàbáhùn èèwọ̀n kàbáhùn nígbà wá ṣe sà àṣírí rẹ̀ wá tó tọ́pọ̀ wáta nígbà sí lótù àwọn tó ṣe gẹ́gẹ́ fúnra wọn wọ́n lé bẹ́ẹ̀lì ẹ̀ wọ́n fi wọ́n sí jẹ́máà tí èyàn bá wọ́n pọ̀ ń gbẹ́fà tí wá kí bẹ́ẹ̀ náà so sari àwọn aṣọ àmì àyàfẹ́ máa mú nǹkan lé fún àwọn sáláàfù gan wọ́n dá ń pè sáfẹ́ lọ tó ti lọ sáájú wa kọ́lá ìpínlẹ̀ náà sọ̀rọ̀ mọ́mọ̀ fi sára fún gbà wá ṣé bá a ti sọ ní ìsìn pé ibi táwọn afá àríwẹ̀ dé lórí nǹkan ìgbàun àwọn kásì ìbẹ̀tí ẹjẹ́ sára fún tí wọ́n mọ́ gẹ́ náà wọ́n ṣe kíni o wọ́n ọmọ wọ́n ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ nígbà táwọn tó ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ dé ojú ẹsẹ̀ kan ní àmàbúrú ẹ̀ wọ́n sì dájọ́ gẹ́gẹ́ bọ́rọ̀ ẹ̀sìn múra tó ti kí ni o bóra yẹn ṣe rí jamaa lápẹrẹ wọ́n bí omi àtẹ̀yìn ní ìsìn pé kí ń dájọ́ kí èèyàn máa fi àgbo kí èèyàn fi àgbo ẹ̀gbọ́n mẹ́sì bá ń fa tí èèyàn bá níbà wọ́n ṣe àgbo wọ́n á máa daṣọ lórí tóru wọ́n mú nǹkan kan. yọ àtún àfàgbóhùn wẹ̀ nígbà tí wọ́n bọ́ọ̀yàn wọ́n bọ̀rọ̀ lọ́fọ̀ọ́rọ̀ tí wọ́n bọ̀rọ̀ àtẹ́tí àti wọ́n bọ̀rọ̀ sí. tí wọ́n fẹ́ ẹ́ wọ́n náà fi máa ṣe bẹ̀rẹ̀ náà ni ó jì ó dùn. ẹ̀rọ kò kí lèmi àti yọ́jọ̀ pé a ní pè ní àràmù àwọn ìpè àràmù ni. náà ah! ká bá káwọn ìwé kẹjọ àwọn àwọn ewu àlélé ní wọn bìnàbìnà ní ẹsẹ ní géńdé ní ẹbá fẹn wọn sí gbogbo ntí wọn kó sí lórí ní n ta bìlàbìlà. àbúrò sì lọ́dún kọ́ ẹ̀ dẹ́ran. nígbà tí èpè sèkúmánù ó ti kú lẹ̀rọ rẹ̀gẹ́dẹ́ lọ́nà ilẹ̀ náà fà bẹ́ẹ̀ sí lórí náà kan bá tí a jágbàlagbà ní eh, ọjà alárẹ̀ lọ́nà ó dì ní nígbà tó sẹ́fẹ́ lómi náà orúkọ bẹ́ẹ̀ náà wọ́n ní bá kéè jẹun ni orúkọ bẹ́ẹ̀ náà sẹ́fẹ́ náà àti mọ̀ pé tọ̀ bí à ń kanu kí wàá ní hukumu tá a gbèrò lórí padà tàbí ti wà tàyàkùnù ti wà a sì wá wá halali wa síwájú sínú. ibi tá à ń bọ̀ ni wípé ìntọ́ bá jáde yìí ìntọ́ jẹ́ àwọn ọ̀sọ́ léyìí ni pé àwọn afùkọ́ àwùwá tí ó jẹ́ àwọn kùdàmá àwọn ò lè sábà máa sọ̀rọ̀ pọ̀ pé tí àwọn nǹkan ìbágbọ́nà míì jáde ńkọ́ àlérí nù tí àkútùbù tó ti lọ tipẹ́tipẹ́ pé kí ni hukumu tọ̀ tó bá gba ẹ̀gbẹ́ ẹ̀kùn jáde kí ni hukumu nọmba two tó bá gba ẹ̀gbẹ́ ẹ̀kọ́ jáde ó sì ń ṣẹlẹ̀ ní ìsìn tẹ́ máa ń ọ̀pẹ́rẹ́tì yẹn lọ. ó kéré ni o ọ̀pọ̀ ni o tó bá ti jẹ́ nọmba one nọmba two ọba lọ́la jẹ́. ọ̀dà èyí tó bá wà gbẹ̀rún jáde ńkọ́ náà ń tà sọ yìí àwọn apá kan àfáà nínú ọ̀tà àwọn pín méjì tí ìwádìí bá fi múlẹ̀ wípé òkè agbẹ̀dú iló ti bóde wọ́n ní èébì nìyẹn àlùwàlá rẹ̀ ọ̀já ṣùgbọ́n tí ìwádìí bá fi múlẹ̀ ta irú tó bóde ìsàlẹ̀ agbẹ̀dú ni wọ́n ní nọmba 2 ní ọ̀jẹ̀ àlùwàlá ẹ̀já ọkàn gbẹ̀lú wà ní ah, ọ̀rọ̀ yóò clear wọ́n ní kílẹ̀ rí wọ́n náà sàṣálàm riwaya wa fi sunan wa fi ghayriha wípé tàkọ́yà sàṣálàm anabi bi nu riwaya mi fa aftọrọ lọ́ba lọ jáwèrè wọ́tà wá dùn lọ́ba sálùwàlà ẹnu kun àdìsí pípọ̀ lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n àwọn kan fi ìfirilẹ̀ sára rẹ̀. kò tó lè sàrà rẹ̀ wọ́n mú ẹ̀ jáde ń bẹ̀ wípé ìntọ́jáde kò fa kéèyàn tọrọ ọ̀la sí ṣùgbọ́n tó sún adébí à ń lọ ní ẹ̀jẹ̀ ká mú sọ́wọ́ kọ́wùlà wàhídà gbogbo ọ̀nà tẹ́jẹ̀ bá ti jáde lára ní ojú ara ni o àbí òdi ara ẹ̀jẹ̀ yẹn pọ̀ ni o ó kéré ni o ó ti di kèé ṣe ń ta fún ní ìdájọ́ ntọ́mọ́ ẹ̀gbin ni. kí ló kún mọ́ rẹ̀ wò ẹ̀gbin ni. tẹ́jẹ̀ bá wàá gbàgbọ́ méjì jáde lára apá ọrùn itan ikùn ọwọ́. apá kan àwọn àfáà ní ètò bá pọ̀ rẹ̀ ẹ̀gbin ètò bá kéré rẹ̀ kìí ṣẹ̀gbin díẹ̀ lọ́kàn ra jáde kìí ṣẹ̀gbin. kí wá lẹ̀ tá fi lè mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ètò pé ètò ni wọ́n máa jẹ́ kí ni o ni ò ní jẹ́gbin èyí tó bá pọ̀ yọ́ mọ̀ sí kí ni o yọ́ mọ̀ jẹ́ gbìn èrìdá ọ̀rọ̀ ẹ̀sìn náà gbọ́dọ̀ rẹ̀ rí tẹ́yìn ọ̀rọ̀ kejì ní pílà ẹ̀jẹ̀ jáde lójú ara tàbí lẹ́yìn ara ibi àti ṣe nọmba two tàbí àti nọmba one òun nìkan ni ọmọ ẹjẹgbin tó sì lè jálùwàlà ṣùgbọ́n bọ́bá ti ń gbàgbọ́ bí ìjáde tí ọba ti jẹ́bẹ̀ kò ní jẹ́gbin wọ́n ní sọ náà lérí wọn láwọn lẹ́rìí ṣùgbọ́n ká tó máa sọ eré wọn ẹ̀jẹ̀ haid ìní gbé adébí àwọn àlámẹ́rí mẹ́ta làwọn àfáà pín ẹ̀jẹ̀ sí ma la yurfa anhu qalilihi aw kathirihi ọ̀pọ̀ ni o ó kéré ni o ìdájọ́ kan náà ló mú ẹ̀gbin ni a ti máa bá a ti mà náà ẹni ẹ̀jẹ̀ tó bá ti jáde níbi tá a ti ń tọ̀ tàbí tá a ti ń ṣèkejì o lára obìnrin o tàbí lára ọkùnrin o ọkọ̀ ni o ó kéré ni o náà ẹlẹ́ẹ̀kejì. ma yurufa ankọ̀lì ìlìhí dúnà kẹfìrì in tó jẹ́ wípé èyí tó bá pọ̀ rẹ̀ wọ́n sàmójúkú ń bẹ èyí tó bá kéré rẹ̀ òun sàmójúkú bọ́nà tìrẹ́rì ibi tá a ẹlẹ́ẹ̀kẹta ó ń pilẹ̀ ní ẹ̀jẹ̀ tó jẹ́ wípé ìdájọ́ tó wá lórí tiẹ̀ ẹyọ kan náà ni kéé pinlẹ̀ sí ẹ̀jẹ̀ tí ó pinlẹ̀ pọ̀ ọ̀rẹ́dì tẹ́lẹ̀ òun náà ní lápẹ̀rẹ̀ tí èèyàn bá pa ìdú mára sọ rákan kí náà ní fi ń ṣẹ̀jẹ̀ èèyàn pa ẹ̀fọn mára aṣọ béèyàn ọ̀rọ̀ ayé fọ ẹ̀jẹun kí ọmọ kírun ẹ̀ lọ aṣọ tọ́mọ lèèyàn fi ń kírun naam náà ṣe ìpẹ̀lẹ́jọ́ ẹ̀fọn. àwọn àfáà ni wọ́n sì lè rẹ́rìí mú wa min hadith Abi Hurairah radiyallahu anhu hasan sọ wípé tí e ṣe tọba kónú jẹni kọ̀ọ̀kan yìí tàbí tọba kónú nǹkan tó fẹ́ mu nǹkan tó fẹ́ mu fàlìyà mísòfì fún màlìyànzá kó rí e ṣe gan bọ̀bẹ̀ tán kó tó fàyọ padà báyìí wọn ò ní o fún mu kó tó sọnù. فإن في أحد جناحيه داء وفي الآخر دواء torí pé ọ̀kan nù yẹrẹ méjèèjì àrùn ní fi ń gbé kí ìkejì ó sì máa jẹ́wọ́ sàfàrùn ó fi lé ìpatì rẹ̀ ẹ̀dá kan bá a jẹ́ tí ìgbóná tọ́jẹ́ lítí ti gidi tí ooru lèèyàn bá torí èsè bọ̀ ó ti lọ àbí ọ̀lọ́ ẹ̀jẹ̀ orí àbí òru bẹ́ẹ̀ orí àbí òru bẹ́ẹ̀ tí wọ́n bá ní àfàyọká mọ́ padà bóò ni tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀ kéré á sì wá pẹ̀jẹ̀ ní ẹ̀gbin tí ẹ sì ti pàmìtì a pẹ̀lú rúùran pé á kìbọ̀ náà nǹkan tó lè kú bẹ̀ tó lè pa ká tó yọ sọnù ah kò clear ẹ kò yé. níbi àbọ̀rẹ́ o tí ẹ̀jẹ̀ tí ò dúpẹ́ èèyàn bá mú abẹ́rẹ́ ọkàn fi kànkan báyìí ẹ wo bí ó ṣe kéré tó tó bá jáde níbi téèyàn ti ń tọ̀ yàtọ̀ sí pé yóò tún alùpàlà ṣe tó bá kán sára aṣọ sí ẹ̀lú ìbáṣọ ń kírun bí a lọ nìyẹn. naam àtijọ́ àti sàlàyé o. ntọ́ba jáde láwọn ààyè ó kéré ni ọ̀pọ̀ ni ni o ṣùgbọ́n tí ń dá múṣkìlá lẹ́nu ìsìn wípé a ti mọ̀dájú ẹ̀jẹ̀ haid ni ta fífọ̀ ni torí gbogbo tí bá ti ń jáde pé ni o lójú ni tá a ṣàlàyé ẹ̀ pé kò sí ẹ̀gbẹ́ ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ kò náà dá lọ́la. ìkẹ́wọ́ kan wá ní jáde lọ́kànnù méjèèjì lè tọwọ́pọ̀ àti lọ́dọ̀ kejì tí ó wọ́pọ̀ òun náà ni iṣó nínú fíkíwù iṣó èsì ẹ̀gbin ẹ̀kọ́ sókùlẹ̀ sí gbámú. nígbàtọ̀ ni pé torí tí a bá káfàrabalẹ̀ o tá a bá ti ẹ pé ọjà lùwàlà àti mà ṣùgbọ́n túmọ̀ ẹ̀ ní wípé kèésẹ̀ gbé wí wọ́n padà sọ fún wa pé ẹni ìgbà téèyàn bá yẹ e so aṣọ yẹn ọ bọ́ọ̀lẹ̀ ọ lọ tọ́wà láti padà ká máa gbọ́ yé o àìsí ìtaàbà fún àìsí kí ni o ẹ dákun kò clear ìkèésè ìpín tá ń sọ yìí à ń ń pa ìjọsìn sọ o pé mo sọ́sà wọn ẹ̀ wọn o gbogbo àgbààgbà náà kọ́nà dákọ́ sàforíjì tá a máa agolo tá a de fọ́ọ̀mù jẹ́ agolo bọ́ọ̀bù tàti ẹsẹ̀ jẹ tán tó sì mọ̀ pé ọmọ yìí tí mo dùn bẹ̀ yáà bá dẹ̀ létí pé kò sí ọ̀yà sí kò sí ohun tí bẹ́ẹ̀ la ilaha illallah ó sì bẹ́ẹ̀ fọmọ èèyàn náà. sáà tí tí mo fẹ́ sọ sókíà kèésẹ́ bí ní náírà ìbáàdà tá à ń sọ ní wípé wọ́n ọ̀ràn mọ́nú ẹ̀sìn fún wa pé aṣọ tá a bá sọ sí tá a bá tí ì fọ̀ ọ́ a lè fi kírun. ṣùgbọ́n tí iṣọ́ ìbámu ìròdì lọ bó ṣe bí ẹnu abẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ kẹsà sọ ọ̀rọ̀ àríkìrùn tá à ń sọ nìyẹn. ìbáà jẹ́ ọ̀nà torí ọgbà wa. dàbò tẹ́jẹ̀ bá wá pọ̀ tọ́jáde lára èntọ́fẹsẹ̀ múlẹ́jù tọ́kàn sí balẹ̀ lórí jù ní wípé kìí sẹ́gbìn asáfà ẹ̀gbìn ni la ilaha illallah annabi sallallahu alaihi wasallam asafilẹ pípọ̀ rẹ̀ jíjáde ibi torí ọdá sí kìí ṣe ẹ̀gbìn tá a ní a torí rẹ̀ chéńjì aṣọ pé dandan ni wọ́n ní kílẹ̀ rí èrè ni wípé anabi sallallahu alayhi wa sallam ó ní ashehid ẹ máa kú ṣèyẹ́dì wọ́n ó sin sasọ́tasọ́ wọ́n sì máa fọ ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀ torí pé yúbọ̀ àfihàn yawm al-qiyama wà lọ́wọ́nà lọ́wọ́nà dami wà ríhù ríhù lè mísìkì ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ sí kí ni o yóò tó máa tàn ó gbìyànjú báwọn. bákan náà ọ̀pọ̀pọ̀ sọ̀hábà ni wọ́n ń bá nẹ́bì lọ́sọ́gun wọ́n ń bẹ́lùmí ìlápá wọ́n yíya ìlúmí a sì gbọ́ pé ànẹ́bì pọ́n láṣẹ nígbà tásìkò òórùn tó pé wọ́n bọ́ wọn wọn kan nínú tọ́wọ́ pé wọ́n wà lógun kọ́ wo sálì máa di ara lógun aṣọ kan tí fẹ́ lọ náà ni tọ́ ẹpọ́ rí bẹ́ẹ̀ náà ìjẹ́ arákọọ́lẹ̀ pé bí wọ́n bá ti wá ń débi aṣọ wà tàbí ẹni bí wọ́n ti change ojú ẹsẹ̀ ìnirìwáyà wá pé ẹnìkan yóò gbọ́dọ̀ gbé sun o kò gbọ́dọ̀ ọjọ́ kejì o ààrẹ rí ẹ̀ náà sọ́jà lùwàlà àbí ọ̀jà lùwàlà bákan náà arínú àwọn àfa tí a bá ní sàlàyé kọ̀díyà Umar rọ́dí alátàrọ́dọ́ nígbà tí wọ́n bẹ̀ládà àti agoní ẹ̀jẹ̀ ń dá kírun lọ ẹ̀jẹ̀ dẹ́sẹ̀ kí ṣe kéde ooru ń kírun lọ apá kan àfa àwa bá clear rẹ̀ wípé lọ́dọ̀ tàwọn o ẹ̀jẹ̀ kéré ni o ọ̀pọ̀ ni o tọ́ bá báyàn lórí ìbàdà tí ó sì gba ọ̀nà méjèèjì yẹn jáde tó ẹgbẹ́ ara mi lọ gbà jáde kọ̀ba ìbàdà èèyàn jẹ́ kí ọmọ gbé lọ lókùn bàtà láti àbá ti gbé tó gbọ́ wọ́n rù kírun lọ́jọ́ náà kó tó di wípé ìkejì tó padà yá dodo ìlú mú tó fi wá ṣubú. tí a bá gbọ́yé wípé ẹ̀jẹ̀ yẹn ba àlùwàlá jẹ́ aṣọ ti di ẹ̀gbin kì bá ti fi rán ẹ̀rù ẹ̀sẹ̀ radiyallahu ta'ala anhu wa arda ọ̀rọ̀kálá wọn ọba wípé pípú ẹ̀jẹ̀ tó bá jáde lára kò jẹ́ mi ṣe ẹlẹ́rìí ni wọ́n náà lẹ́rìí wọ́n ní ẹjẹ́ àpadà sí gọ́sọ́tù Uhud ṣẹ́jú wọ́n sì sàṣẹ́là nígbà tí wọ́n bí ànábì lórí tí wọ́n ta àfàmà ọ̀kàlẹ́ ẹ̀jẹ̀ ń dẹ̀rù rẹ̀ sàṣẹ́là tó gbò lójú báyìí fàjá àti bíntuhu fápímà tẹ́kùsílù wájíyàwó bìlìmá tẹ́kùsílù hàbà dẹ́mù Fatima wa ń fi omi fífi ń wẹ ẹ̀jẹ̀ lójú ànábì sallallahu alayhi wa sallam torí kíni ẹ̀jẹ̀ ń fi ń dàjọ́ náà kémi àti wọn bá wọ náà. torí kíni ẹ̀jẹ̀ ń fi ń dàjọ́ náà lọ ká má bàa ṣẹbọ ká má bàa gbòòrò ìbúrú pàdé Allah subhanahu wa ta'ala torí kílẹ̀ jẹ́ ń fi ń dàjọ́ náà lọ kí n mẹ́rìí kí n mọ ilọ́ta kẹ́ẹ̀mẹ́rin mìíràn kẹ́mu lọ́ta lókùn bàtà sọ pé Allah subhanahu wa ta'ala jọ ń tẹ̀lé annabi náà sì láfi sí annabi torí kí lẹ́jẹ̀ fi ń dà torí ká má bà pín yẹlẹyẹlẹ ọlọ́run sì mú àṣàṣàlám dúró Fatima wà ń fọ ẹ̀jẹ̀ nù wọ́n ní abá jẹ́ nǹkan tí kìí sẹ́gbẹ́ni. No tòótọ́ kọ̀ gba àyè ọ̀kan jáde náà àyè méjèèjì sáàbí àgbàrá ló pín fáti ọmọ kọ́mọ ti kíni o kọ́mọ àfọ àwọn àfáà ní wàláì ẹ̀rí lè mú wa ṣùgbọ́n àwọn fèsì lé lórí wọ́n lè sì wò fẹ́ fọ́. wọ́n lè sì táwọn fọ̀ ni pé ഇതിൽ ഏർപ്പെടുത്തി dídá ẹ̀jẹ̀ yìí níjọ́ náà lọ́wọ́ tí Fatima bintu Rasulullah sallam radiyallahu anha tiba sanfo hada min babi nadhofa eléyìí ààyè ìṣe ìmọ́tótó ni torí kò sẹ́ni tí ẹ̀jẹ̀ ọ̀jáde lára rẹ̀ tí ó wà òkú ọmọ ẹgbẹ́ láàkì wọ́n ṣe wá ń fọ̀ ó ṣe wá di ìntàwọ̀ àfisọ wípé torí pọ́jẹ̀gbẹ̀ ni a fi ń fọ̀ no ẹ̀dàkọ̀ ọmọdé ice cream fún tọ́wọ́ fi yí dádì rẹ̀ lásọ tí wọ́n ń fọ̀ sẹ́nìkan lè sọ pé torí ipọ́ jẹ́gbìn ni ẹ fi ń fọ̀ bọ́mọ ṣe yọwọ́ nínú ewédú àtẹ̀kọ́ tí ń jẹ àfi pa lára sọ́jọ́ wà ń gbé lọ jímọ̀ tó sì jẹ̀ ní odò ìyókù ti hàn gan àtọ̀sẹ̀ méjì sísìn kì gbẹ́ wọ́n ní ẹ bá mú ọṣẹ àtomi díẹ̀ káwọn tiẹ̀ fira sí ẹlẹ́à ẹ̀fẹ̀ ní àà sí ọ̀nà mùsùlùmí náà gan wọ́n ń tàyàn ǹjẹ́ ẹ mọ̀ pé wéédú lọ́dọ̀ wọn ẹgbẹ́ mọ̀ sí ni bọ́bẹ̀ kara aṣọ tí wọ́n bẹ́ẹ̀ fọ̀ pé fi kírun àà ṣètùmọ̀ rẹ̀ nu. ọ̀rọ̀ kejì ni wípé alifíìlù àlùmùjárọ̀dù ni ẹ̀jẹ̀ ń dà wọ́n sì gbomi wa wọ́n bá níbi sáńfọ̀ àlùbí ọ̀sán gan ìtànàbí kọ́ máa ṣe báwọn àìsáré gbẹ́dàjọ́ lé e lórí lè anna lè fi ìlàlì mọ̀járọ́dà khalisun min al-amr torí ìtànàbí kẹsẹ̀ tọ́dáalé tàbí ẹsẹ̀ wá fún tí ọba tí ẹ fi ọ̀rọ̀ kún fún wa nǹkan wò ní jẹ́ wọ́n látọ̀dọ̀ tiẹ̀ ó lápẹrẹ ìyàwó Aisha ní kárọ̀sà sàlám ìdàdà kọlà bẹ́yì ta òbádà àbí síwáàkì bí wọn sábà ti jáde lọ tó a ti wọlé padà báyìí àbí máa wọlé àlìfíà dárò nù kò wá sí ẹgbà wákàtá nàbí ni ẹ̀yin wọn máa mi ìdà kharajtum min buyutikum wa raja'tum ilayha fablau bis siwak kọsọbẹ kọfọrọ tẹlẹ àlìfíà kìnìyàwó almujarrad la yufidu li wujuba naam hamsa salam bó ṣe mọ́ dúnjọ jímọ̀ yìí ó dápọ̀ náà bẹ́ẹ̀ kóòrò tẹ̀lé máa dọ́dọ̀ àwọn obìnrin náà kí ó gbogbo ẹ̀rọrùn ṣe ká bá ọkàn mi ń bàrí àbí lọ́dọ̀ abẹ́ nígbàtí à ń lọ́jọ́ náà lọ́hùn ká pé tí mímbàrí bá ti ju stẹ́ẹ̀pù mẹ́ta lọ mọ́sálásí ẹ̀gbọ̀rọ̀ kírun bẹ́ẹ̀ àbíkọ́ bàtó mẹ́ta náà ọ̀rẹ́dẹ́ ànàbí òní ẹ̀kan ooo ẹjẹ́ gbèsè lè rè ọjọ́ mẹ́ta ànàbí ìsádàálé nàìjíríà tó jẹ́ mọ́lá àwọn èèyàn tí obìnrin ìgbésẹ̀ yìí fún òun lọ kàn ó ṣe ní stẹ́ẹ̀pù mẹ́ta ó sì gbé wá ànàbí ìdálé ó sọ̀rọ̀ kọ̀sọ́ ọ̀gá mọ́ sọ̀rọ̀ wá tó àlìfílìmù járọ́dù ni láyé fílìlì wòjú tó jẹ́ pé yọ wọ́n ní kíni o mímbàr tí wọ́n ti ṣe kútùbà lónìí ní masalasi ti mẹ́kà mọ́ sọ o tí wọ́n ti ṣe Madina o tá a bá ka stẹ́pẹ̀ stẹ́pẹ̀ stẹ́pẹ̀ stẹ́pẹ̀ stẹ́pẹ̀ ẹlòmíì tí ọba máa tuma asilu àlìfílù mùjárọ̀ nígbà ẹ̀ ṣé ìrìn lọ́wọ́ náà ta ẹ̀yẹ́ máa sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀yẹ́ máa ti gbìyàn lọ́wọ́ torí pé tí ó ti ẹ̀kọ́kọ́ takò làákẹ́ àìrí wípé mímbàrí kàábà tí ń bẹ ní ìgbéwà nísìn rìmóòtù ní fi ń rìn àgbẹ̀rin ẹ̀dìdè kí àánú ọlọ́run àbẹ́ẹ̀ tí ìrìká bá ní kí ni ti ń rìn ẹ̀dìdè káyé orí ẹ̀dúgbọ́dọ̀ ọlọ́run kí ni ti ń rìn àwáká ara yín o ọlọ́run lọ́rọ̀ yín. Ah. sẹ́yìn kà á sẹ́yìn ọ̀rọ̀ stẹ́pù yọ́pọ̀tọ̀ mẹ́ta yọ́pọ̀tọ̀ mẹ́ta ìyìn tó dé mọ́kà sínú ọlọ́báwọ́lò ò ní kírun gàwa sọlá one thousand ní ẹ. hundred thousand one thousand kiri. lórí wákàtí kan yẹ bá nìyẹn kọ́ ọmọ lé padà. ẹ wò kápẹ́ ìlọ́fà tó fi jẹ́ pé àìní ìjọsẹ láàrin ó mímọ̀ àtàláì màkan kò lè parí. ìpẹ̀pẹ̀ rírí ọlọ́run fi ní wò wọ́. bí àwọn tá a máa ń wé ní ìsìn òjò bẹ̀rẹ̀ nírùsìn tójú ìní agbára gan gbangbangbangban orí pé sẹ́rin ìlú seven ten òjò tó ń rọ̀ lọ́sàn-án ah, nusari kò burú nusari sùgbọ́n bá wà sí lọ ẹgbẹ́ ah o ti daba ẹnu ká ṣe jámù mọ́ iṣẹ́ yìí nù ah subhanahu mẹ́gbẹ̀rẹ́ dẹ́ wọ́n ní wà sí lọ kí á kú mọ̀ láyé ala ní sọ́wọ́ àwọn ọ̀rọ̀ òfin ọ̀nà ìlú ti bẹ́ẹ̀ dàbí lọ ayé jáde ni ọmọ mi mọ̀ nìyí kìí sọ̀rọ̀ ọmọ iná rẹ o wàhálà dé nìyẹn nyẹ́ fi rọra rè é o. kitaba mawquta ẹ dákun ẹ wo táìmù kan sọ yẹn di ọ̀kan nù ọmọ ẹ̀yà yóò sì máa wílẹ̀ wà nínú bathroom kò sì ní í sí títí tí èèwẹ̀ dọ́rùn nígbà bá ṣe lè tán ya bí ìgbà tí ẹ gbé sẹ́mà òun ọ̀gbọ́dọ̀ rí orí òun tó ń ṣe ṣe ló tún gbébẹ̀ padà. eléyìí òun ará sùdíyà ọwọ́ arí ìmáàmù tí ó kírun fún ọ tí ó wù láwa ni. ànábì lọ àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ náà yẹ́sìn padà ṣe é rí sẹ́wọ́n odidi lẹ̀ mímọ́ kí máa mọ̀ wò láwá ni ọ̀rọ̀ tí ń bẹ̀rẹ̀ ayé mọ́ni ni ó ìsọ̀rọ̀ ọmọ sì ń sọ̀rọ̀ wá lẹ́nu ṣàyẹ́ náà ń sọ̀rọ̀ wá wà ládé èèyàn ń sọ fún mi pé òsàs ọdún kẹwàá jù bẹ́ẹ̀ lọ́rẹ̀ tó wò ti jẹrẹ mọ́ nítorí pé ọkàn wọn ọ̀balẹ̀ bí wọ́n ṣe ń pa àfi tí àwọn bá ṣe ṣiṣẹ́ lé àwọn pé èyí ò sì ń dáa òun sì ń jẹja wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó wọ́n tún rí wàhálà ìyá ẹlẹ́jẹ̀ ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn ló ń bá lọ bóri di páálí aláràn pàtí ọjà tí ó túlẹ̀ ló ń bá gbogbo ẹ̀ tí ò sí ojú dùn bẹ́ẹ̀ àṣẹ wàhálà ní ẹnìyàn tó àṣẹ wàláyé mi lọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí pé kò lójú ọ̀bẹ pẹ̀lú láìláìlàlá ṣé bọ́wọ́ pa àkàmọ́ ẹgbẹ́jà ní ọlọ́kà ní ọjà arẹ́sìrì túnlẹ̀ láti ẹjọ́ yìí mbete mbete ja ẹwàdà kan ṣé omi màtàlá ìmàkọ́ parí torí fìyà jẹrẹ ẹwà wà ìmọ̀ye omi mà títí ń fojú wò pé ṣe rí sí ọ̀sán irú wọlé sàdúrà kébì ọ̀sán mi o bìkọ́ wọn fẹnu wọn jẹ bẹ́tà wọn fẹnu wọn jẹ kú mbete. ọ̀kan náà máa yá ìmánì àti pé kí la wá fẹ́ ṣe la fi máa pẹ̀lú ẹ yọ mani because àwọn èèyàn kan tó ń bẹ báwọn wọn kírètì ẹ wípé òsì ni èèyàn fi ń súnmọ́ lọ bọ́ọ̀bù wa lè tẹ̀yìn sínú ẹ̀ tó tó sì ń fi hàn síta bẹ́ẹ̀ ni ìfẹ́ ọlọ́run ṣètò lára rẹ̀ inú òjò wálé òsàásù mà ládìjọ tó ti rí pé àti òsàásù ń fi àgbo ní fóòmù òjókòó subhanallah ẹ wo lé tá a tọ́ ta ṣe bá bá pò tì aláàgbó lẹ́dà ni àtàwọn ń lò aláàyè ti mú ẹ lọ a ń sọ̀rọ̀ ẹ̀sìn a ń sọ̀rọ̀ ẹ̀sìn fún àti à ń sọ ẹlòmíì gbà báwọn o tírénì ọmọ náà ọmọ náà sì gba ọ wà trained wọ́n wá wálé ẹ̀ pé arábù ló ní ẹ̀ ọmọ dàdà Abdullahi rè àkọ́bí wa náà nù Abrahamu lọ́tẹ̀lẹ̀ Abrahamu ti kẹta na agolo sókè fẹ́ẹ̀ ntọ́jú Abdullahi àgbà pé agolo kiri ọlágolo gaari ẹni agolo yìí yà abẹ́rẹ́ ọmọ náà bá gbóló torí ìntọ́gbà ni wípé àràámù ni kéèyàn ọmọ amúmú ọlọ́mú tó rọ́mú ti màálù tó gbọ́ mẹ́ẹ̀lọ lẹ́tọ̀ rẹ̀ ní ẹ̀rọ̀nù agolo kọ̀wá jẹ́ àmọ́ ọmọ wípé nkẹ́kẹ́ ti kọ́kọ́ gbanú agolo orí ìntàn mọ̀mọ̀ sí nípa gbóló gaari ni. àfáà tí wọ́n ń gbíṣẹ́ wọ́n wo ìwọ lọ́wọ́ wọ̀ sásọ̀ pé ọ̀rọ̀ àrà fatiwa kò sí wàlà máa dá inú sára ilé ẹ̀dẹ́kọ̀ọ́ bá ń sẹ́yìn tí púpọ̀ fìtà sí ẹ̀mí wùlẹ̀ sẹ́wà lánàá ẹ̀ máa dé ẹja tẹ́ǹdì lọ jẹ́ ìdámé kìí sí fúnra mi bẹ́ẹ̀ ni ń lọ́dì mọ́lẹ́ pé abisa sinú wọn dara abùsí inú kiri lójú mi rẹ <laughs> ní ẹnà sí mi ọlọ́run ní tiẹ̀ níbẹ̀ kọ́dà ní gbóòórùn rẹ lọ́wọ́ sẹ́la ẹ̀ ń sọ́fẹ̀ kiri ní kò sí nǹkan ìsásùn yà dá kílókọ̀ rẹ bẹ́ẹ̀ gbọ́sẹ̀ dìde nù pé ibi ìkéwì ti bìrì fatiwa lẹ́nu ẹni tí ń mu ọmọ ọlọ́mú ṣẹ̀fẹ́ ẹgbẹ́ta mo ti ń gbé kí. nùkọ́tù pọ̀ ìjà tí bẹ́ẹ̀ láàrin omi máa tàlàyé màkan kò lè parí torí pé àáfà ń wọlé ìwé ẹ̀fẹ́ bàtà rẹ̀ jẹ́ tí ń fara ní òun náà wọ àáfà níwẹ̀ tí rọ́lọ́ ń fi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí ẹ ṣe pàdé ní t junction ilé ìwà ń lọ báyìí eléyìí lọ́ba eléyìí ọ̀padà eléyìí náà ọ̀padà dákọ kí làjọ sí mọ́. mo wà ní ìlú kan lánàá níwájú Ifẹ̀ àwọn àròjọ àwọn òyìnbó lánàá kí láàfà kan pé àtẹ́sí pé pé ọ̀ràn mẹ́tòndínlọ́dọ̀ àwọn o. oníwàhálà ti dé olóhùn béèrè fatiwa ni. fatiwa tó ń fẹ́ béèrè ni pé nílùú tá à ń wà yìí èèmọ̀ nípa wọn kan yẹ pé ó ń wọn ń pera wọn ṣùgbọ́n wọn ò mọ́ o wọn ò wọ o wọn ń ni o àwọn afa wa pé ṣé wọn fi ìró gun ọ̀kadà ó ní à ọ̀kadà bẹ́ẹ̀ yẹn fi máa kó. nígbà wa àdìjọ kan tó lòun jí lọmọsáàsì ń dàjí kí ló lò. bá jí bá bá irú ó ti sùn lọ ìró ti lọ lọtọ. lára tá a ṣe wá sí fún kílẹ̀ nìkan lòun ìbá ṣe kápò ni. ẹnìkan nú wọn gbàgbọ́ àwọn ọ̀nà à ó ní sóorí wọn tó rí rohun tó àgbà ó ní òun àwọn amúrun pamọ́ lẹ́yìn ìgbà tó náà ọ̀rọ̀ rẹ o jama'a akú oríire o wàláhì wàláhì jòjòjúmọ́lẹ̀ sùn kúrúgá o ṣerú àdúrà níbẹ̀rẹ̀ tafsir sáwá mọ̀túnmẹ̀ ní ìsìn tó mọ̀ náà kẹjẹ ń dọ́gbọ́n rẹ̀ ní pé a ah, pẹ̀lọ sànú wa mọ́jẹ̀ sí òkú arúgá ọ̀gá irú àdúrà wa ní sáṣọ àṣẹ ìyẹn lè mọ́ sàmì ẹ̀ gan ẹ̀rọ kò sáà sàmì ẹ̀ báyìí ní ìsìn alẹ́kìlẹ̀ Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ẹbí wa tán mùsùlùmí àtọ́ òkú arúgá o bìyàwó ni mi rọ̀ mẹ́rin níjọ́ mẹ́jọ ibi táàtì bẹ̀tẹ̀ wípé sóbìnrin lè ṣe haidọ̀ ṣáájú ọdún mẹ́sàn-án sósì lè máa ṣe má lẹ́yìn fifty years masala nu tansi kọ́kọ́ ṣe sẹ́nu bani israeli ni abọ́sẹ̀rẹ̀ sí yàwá àbí ọ̀sẹ̀rẹ̀ sí yàwá bí àwọn onímọ̀ rahman ibi tá a ti gbé bayanu ni. بيون من الرحمن تبا دي اسبوع القادم ان كان في العمر بقية طلب طلب يا بتيبا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته